ìkọkàndínlọ́gbọ̀n fẹ́ràn àwọn ọ̀tá rẹ. Jésù kọ́ àwọn tí ó ń tẹ̀lé e pé kí wọ́n fẹ́ràn gbogbo ènìyàn kódà a ní láti fẹ́ àwọn ọ̀tá wa pẹ̀lú. Jésù sọ ìtàn nípa ọkùnrin kan tí ó ń lọ sí ìrìn àjò ọ̀nà jíjìn kan. Àwọn adigunjalè dá a lọ́nà wọ́n lù ú wọ́n sì sá a lọ́gbẹ́ yánnayànna. ọkùnrin kan tí ẹ̀yà rẹ̀ yàtọ̀ sí ti ẹni tí àwọn jàgùdà dá lọ́nà yìí bá a ní ibi tí ó ti ń jẹ̀rora ó bá a di ọgbẹ́ rẹ̀ ó gbé e lé kẹ́tẹ́kẹ́tẹ́ tí òun pàápàá ń gùn ó sì gbé e lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú ó san owó fún olùtọ́jú kí ó máa tọ́jú rẹ̀ títí ara rẹ̀ yóò fi yá jésù kọ́ wa pé a ní láti fẹ́ kí a sì ṣe ìrànlọ́wọ́ fún ẹnikẹ́ni tí ó bá nílò ìrànlọ́wọ́ wa ó lè jẹ́ àwọn ẹ̀yà mìíràn tàbí àwọn ẹlẹ́sìn mìíràn.